وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فيا عباد الله اتقوا الله تعالى واعلموا أن الله سبحانه وعلموا أن ما حرم الله في كتابه فهو حرام حلل ما شاها وحرم ما شاها فالتهليل والتحريم حق لله سبحانه وتعالى وحده ومن ادعاه نفسه أو أقر به لغيره فهو كافر كفرا أكبر قال سبحانه وتعالى أم لهم شركاء شرعوا له من الدين ما لم يهدن الله ما لم يهدن به الله عباد الله ثم إنه لا يجوز لأي أحد أن يتكلم في الحلال والحرام إلا حال العلم الحالمين بالكتاب والسنة قال سبحانه وتعالى ولا تقولوا لما تفكوا ألسنتكم الكذبة هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذبة عباد الله ومما حرم الله سبحانه وتعالى في كتابه ورسوله صلى الله عليه وسلم بقوله الكمام أو الميسر قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراد منكم ولا تقتلوا أنفسكم إن الله كان بكم رحيما ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصله النار وكان ذلك على الله يسيرا عباد الله حرم الله سبحانه وتعالى الميسر لأنه يؤرق العداوة والبغضاء بين الناس وإن حظهروا بألسنتهم رضا فإنهم داهما بين غالب ومغلوب والمغلوب وغلوب وإن سكت فإنه يسكت عن حقد وعداوات شديدة وصدق الله سبحانه وتعالى حيث يجمع بين الخمر والميسر في هياته وحكامه فهو سبحانه وتعالى يعطينا النتيجة المترتبة على الخمر والميسر ويبين أضرارها على الفرد والمجتمع والأسرة والوطن والأخلاق بقوله رسول بقوله سبحانه وتعالى يا أيها الذين آمنوا إنما الخمر والبيت والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم ويصدكم عن ذكر الله وعن الصلاة فالحنتم مهتهون واعتروا الله واعتروا الرسول فأدروا فإن توليتم فعلموا أن أنا على فعلموا أن على رسولنا البلاغ المبين عباد الله ولذلك أيها المسلمون أن المقام عظيم الشرف عظيم الدين عظيم الأخلاق لا يتحرج عن تقديم رزقه وبناته لكسب مال ليبل به وأن يبيع كل شيء تسل إليه يده ليقامر به حتى فراشه الذي يألم عليه عن النواس بن نعمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل إذا قال لصاحبه تعال أقامرك فليصدق فليتصدق رواه أحمد أدى فضل أبا عليكم يا الله قل يا الله وبا النبوة محمد صلى الله عليه وسلم. nínú àṣà ànábì muhammad sallallahu alayhi wa sallam ní gbogbo ìgbà tí wọ́n ti ń ṣe kútúbà fún àwọn sọ̀hábà rẹ̀ ànábì a máa ti síwájú fún wa pé èyí tí ó lóore jù nínú ọ̀rọ̀ tó yẹ ká máa tì sí òkè tó yẹ ká máa gbé gbogbo ọ̀rọ̀ òun náà ni ọlọ́run ọba àtọ̀rọ̀ ànábì wa sallallahu alayhi wa sallam bọ́lọ̀ bá ti sọ ẹ̀dá kan tó gbọ̀rọ̀ sọ ọlọ́ni kan bá yọ ọ̀dá ọwá ní kọ́dá àwọn àbáyé ló dá ìgbẹ́ ọ̀dán wò ilé ìlànà Nabi sallallahu alaihi wasallam a máa ti síwájú àwọn sọ̀hábà Ànábì sallallahu alaihi wasallam a máa yóò yọ wọn pé ìlànà tí wọ́n fi ń sin lọ́n tí ó fi jèrè ẹ̀sìn náà lọ́jọ́ àlùkìyàmà òní kí wọ́n sin lọ́n pẹ̀lú àlùbà Muhammad bẹ́ẹ̀ bá sin lọ́n pẹ̀lú lọ́nà ẹlòmíì nínú àfá nínú ṣe nínú kádàm yìí nígírí ẹ̀sìn náà toríkè iṣẹ́ ẹ̀sìn náà níta ti fẹ́ràn anábì ní ẹ̀sìn. anábì sallallahu alaihi wasallam àjọmọ̀ yìí wọn pé ikó burú jù náà lámàrí òun náà ní àdáadáalẹ̀ irú ìjọsìn tá ní obi òṣè kí ṣe é irú fílà tá bí òṣè kí mọ yẹn rú ẹ̀ èyí tí ó jẹ́ kókó kútùbà wa lónìí òun náà nìkan tá à ń pè ní alqimar walmais tẹ́tẹ́ títa ìmọ̀ ta tẹ́tẹ́ òun náà ni afẹ́bára sọ lórí lónìí. ǹjẹ́ nǹkan yìí ṣé ó lẹ́tọ̀ọ́ àbí ó lẹ́tọ̀ọ́ méjì náà nìkan inú kó dáa àbí kó má da kò jù bẹ́ẹ̀ náà lọ. kọ́dà èyí bá sì kẹta rẹ̀ ti bá yanjú ẹ̀ òun náà ni àti ẹ̀mọ̀bọ́yá haramu ni àmọ̀bọ́yá halalu ni. nítorí tí àwọn ọ̀kan ń bẹ tá a máa ń sọ tí ò lẹ́tọ̀ọ́ láwọn ọ̀rọ̀ tí ìgbọ́rọ̀ máa ń gbọ́ lẹ́nu èèyàn lásán kọ́dà ẹ̀ máa gbọ́ lẹ́nu mùsùlùmí. èyí tó burú jù kọ́kẹ́ máa gbọ́ lẹ́lẹ́ tó jẹ́ àfà a ìyá sìgá ẹ̀dìkẹ́wọ̀n sìgá kò ní ládàkù lẹ́sẹ̀ ìyẹn ti máa gbáyé bá wọn kò sí nǹkan ọ̀hún ọ̀nà kó dá àbí kó má dá ọ̀nà kó jẹ́ halal àbí kó jẹ́ haram sanabi sallallahu alaihi wa sallam nítorí hadithu rẹ̀ anabi inna halal bayyin wa inna al-haram bayyin. ẹ̀rí tó jẹ́ ó kíyà o ó kíyà rẹ̀ ni pé ọlọ́run ti sọ pé lẹ́tọ̀ọ́ àníbi ní haramu náà yẹjú ó lè kíyà nítorí náà bí kíyà rẹ̀ pé wọ́n ti ní kọba yọ ọ̀dá àníbi ní àmọ́ wà báyìí tẹ́wọ́n láti kọ́ta wọ́n bẹ ìwọ̀n bẹ láàrin méjì ni bẹ́yìn alhalal wà bẹ́yìn alharam náà yà èèyàn ẹwà ẹwà èèyàn ni ò èèyàn ni ò mo fi jẹ́ ọlọ́run ọba láti ṣe ní halal Muhammad òun ní ilẹ̀ halala bayyin ọlọ́run ọba náà ló lẹ́tọ̀ọ́ tànẹ́bì láti ṣe nǹkan ní ìwọ̀ òun ni wàhín ní haramu bayyin ní tí ọlọ́run bá ṣe ní haramu ọ̀dọ̀ ní halali nínú kìtáàbù rẹ̀ àti sunna nẹ́bí sọ̀rọ̀sọ́nà òun halali nígbà méjì bá ṣe ní haramu ní haramu àmọ́ òun tó ń bẹ لا يعلمهن كثير من الناس أقولك يوم ما إلهي على الوالي لا يعلمهن كثير من الناس أقولك يوم ما بيا حلال يا بيا حرام لو يبيع أو حلال لا يجوز أحد أن يتحدث عنه إلا هذا العلم الراسخون في العلم ló fi jẹ́ pé ọ̀rọ̀ aṣọ nípa nǹkan yìí haramu ni àbí halal kọ́rùdú kò lẹ́tọ̀ọ́ kẹ́ni kan tó fẹ́ sọ̀rọ̀ pa rẹ̀ ẹni kan tó gbọ́dọ̀ máa dá sí àfàwọn àwọn hálù ẹ̀lù àwọn onímọ̀ ọ̀rọ̀ ṣe kóhùn ẹ̀sùn ẹ̀lù àwọn ògùn náà gbogbo ti ń dá sọ́lẹ̀ náà bí àwọn tí wọ́n kéwú dákàn àwọn tó kéwú níbi tí kéwú ti dá àwọn tí mínhájú wọn ṣe mínhájú kó ṣe dédé mínhájú àwọn sọ̀hábà àwọn àfa gidi là ń sọ fún ọ ni àwọn àfa súnmọ́ là ń pè pèsè àfa yìí lẹ́sà tó wù à ẹni tí ó kó yẹn àwọn ní yẹn ẹgbẹ́ ara jẹ. ni mo ti yọ pèsè tí ó pín sí òní àwọn àfa ni ó jẹ kan bí ẹ bá ṣe àfáàyàn ó ti rí ikú. ànábi tí ó sọ inú yìí ọmọn níngìndínà àwọn ara wa náà ni wọn ayé mùsùlùmù. kódà ànábi ní dẹkùnà sí alìsìnẹ́tìnà ẹnu wa ló alu fi báyìí sọ̀rọ̀ ayé yẹ kùlú ọ̀nà náà kọlà rọ̀ sí. ti sọ yóò pé tó kú olóbi jẹ́ pé gbogbo agbọ̀rọ̀ wa mọ̀ ọ̀rọ̀ síbi ọ̀rọ̀ tó ń sọ pé ọ̀rọ̀ abájẹ̀dú á súnwá àtẹ̀mọ̀ yíká tẹ̀lé mẹ́ ilé yóò dé ilé yóò dá ilé yóò tún ọmọ dá lọ ń kọ́ ẹ̀ lọ kéwú wọ́n lè tẹ́wú débì kan pé á bíbí náà ṣe lélẹ̀ yìí o wájú ṣáàìdì tẹ́ tó fẹ́lẹ̀ yìí hàlámù ni eléyìí tó fi hàláàdì àìlẹ̀ wájú ṣáàì wọ́n lè tẹ́wú débẹ̀ o tó bá lè ké nípa ọdí àpá àtọmọ̀ ṣe fatuwa wọ́n lè ké débi pé à ah, ń wí àìkọ́ yìí ẹ falasi bẹ́ẹ̀ pé ìgbàdẹ́ni kí ni hàlámù ni ẹ falasi tó sọ di hàlámù lábẹ́ àyà yìí kéwú débẹ̀ gbogbo akáàlẹ̀ kéwú débẹ̀ ẹnìkan ò ní pé dúdú ní ọba ẹ̀tọ́ ọlọ́run ni o التهليل والتحريم حق لله سبحانه وتعالى kásẹ̀ léwọ̀ ni bá tó wá ní òun náà lẹ́tọ̀ọ́ ibi tó wọn náà tẹ́wú dé yìí èmi náà lè ṣe nǹkan ní haramu fún àbí fi rìnlẹ̀ fáwọn kan ní àbá ìkéwúdé ìjọba ní òdà kò dáa náà ni wàláì ẹni ẹ ti di káfíìn ẹni tó kéèké tí tọ́lọ̀ bá ṣe léwọ̀ ní ṣe léwọ̀ tó ń lẹ́kọ̀ọ́ láti ṣe léwọ̀ bẹ́ẹ̀ ni bọ́ọ̀nà kéwú àwọn àbáyìí ní àbí tiẹ̀ ní pé àwọn àbáyìí ní báyìí náà kéwú dé ìjọba ní òdà kò dáa náà ni àwọn oníyìnbó ọ̀hún sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá nílò àti àdéhùn báyìí owó àkáàfin gèdè ló ń dọ̀ ó wà lára àwọn nǹkan tá nàbí ṣàlàyé táwọn yahudi àti nasọrọ tó sọ wọn di káàfin bàtàlọ̀ ń ka tánàbí sọ̀tọ́lá tó káyà fún ẹnìkan tó ní áàdì ibn Hatim yẹ̀wúdí náà kọ́ àwọn àfáàfọ́ ni wọ́n ń sìn wọn ò sí ọlọ́run ó ní alẹ́ nínú wíwá ọlọ́run ni wọ́n ń sìn anáyọ asàlàyé rẹ fúnfún nípa yíyọ wọn tọ nǹkan lé wọ táwọn àfúnibá ètò wọ anábì ń ta fún wọn bá bá wọn ni. bọ́lá ń wá ṣe nǹkan ní tọ́ báyà báyìí ní àwọn báyìí bá ní kí ẹsẹ̀ tọ́ ń kọ́ títa lẹ́mù táwọn àfọ àwọn náà làwọn mọ̀ anábì wà tí ìdàràjà tó kùn láhùn ọ̀nà tẹ́ ń gbà sí wọn nù ibi tọ́pọ̀lọpọ̀ ti ní pọ́blẹ́mù pọ̀ òun ni tí anabi sallallahu alaihi wasallam tó bá ṣe ní àárọ̀ àwọn èèyàn sábà gbà yín o. lára tí islamu ṣe léèwọ̀ tó sì dájú pé wọ̀ ni òun náà ní tẹ́tẹ́ títà haramu tẹ́tẹ́ ò kò rújú. ipò tí a bá tọ́ títí láàpò tẹ́tẹ́ sí. àwọn méjèèjì níbi kíkọ̀ níbi ìdájọ́ wọ́n jọ rìn ni. mùsùlùmí ò gbọ́dọ̀ fún ṣọ́ọ̀bù rẹ̀ kó fi rẹ́ǹtì fọlọ́tì pé ẹ máa tọ́tí mbẹ́. bẹ́ẹ̀ ni mùsùlùmí ò fún rẹ̀ rẹ́ǹtì báwọn tí wọ́n ti fi ọlọ́run bá ní ká kọ ìbàjẹ́ bàbá bá ti mọ kọ́nà bàbá jẹ́ kíákíkà a wọ́n lọ lágbára mẹ́wọ̀n gbogbo lónìí ní mọ́sálásí pé wọ́n ní kò dákẹ́ ẹran fi rọ́ kù fún Niger bet àtàwọn ọmọ ìyá ẹ̀ ọ̀gbọ́ ọ̀pọ̀ fún mi. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على والعدوان الله àmì ọ̀rọ̀ yín lọ́wọ́ ọlọ́ọ̀fún ọlọ́ọ̀lẹ̀ ló dé alẹ́lẹ́bẹ̀rẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ gbẹ̀ṣẹ̀ gbà yẹlẹ́nu rẹ̀ ibi tí ń jẹ mẹ́nu àhà ah, ah, ah. ọlọ́sìn dára ọlọ́ àbáṣẹlẹ̀ pẹ́ra yín ọlọ́run ti dára ọlọ́ọ̀lọ́sọ àmọ́ alẹ́ alẹ́lẹ́bẹ̀rẹ̀ wà tàkùwà lórí dáadáa ni tẹ́tẹ̀ èsì kàfíkà wọ́n parí ayé àbẹ́ ẹ̀ wá ní wọ́n ẹ máa ra yín lọ́wọ́ lórí ẹ̀sẹ̀ àti kọ ọ̀tá nínú tó lè kọ ọ̀tá òun lọ tí wà àti kí ni àti tẹ́tẹ́ wà ọtí náà máa ń fa tẹ́tẹ́ máa ń fa ọ̀tá láàrin ẹ̀mí. wọ́n lè lura wọn torí ẹ̀ wọ́n lè bí wọn torí ẹ̀ láwọn àti ìsìlámù tó ní sọ̀rọ̀ tó yanjú tí ò rújú òun náà kí ẹ̀ máa ká tẹ́tẹ́. tẹ́tẹ́ wá di pé láhìláhìlọ́lá ó wá gbajúmọ̀ lọ́rin nílùú àpá ìtẹ́ ìjẹ́ ìdúnlọ́rin gbajúmọ̀ mà ó lẹ̀sìn ìlú àwọn onímẹ̀sìn ó ní lọ́rin ìlọrin ti di nǹkan mímọ́ lọ́wọ́ nísìnyí kí ló fà á àwọn àpá ò sí ojúṣe wọn mọ́. àwọn aláṣẹ òṣèlú ti wọn máa àmọ́ pọ̀lọpọ̀ púpọ̀ ló wá ń bẹ́ẹ̀ látọ̀dọ̀ àwọn àfáà ni. àwọn agbófin náà wọ́n ń gbófin jòkó ni bí ẹ bá ní wọn fẹ́ dán òkú fẹ́ lé àwọn tẹ́tẹ́ ní síra yìí wàhálà ìjọba ó mọyàn tí wọ́n ti gba láńsẹ́ẹ̀sì láhìláhì tí ẹ máa gba láńsẹ́ẹ̀sì rí. community rẹ bẹ gbìyànjú rẹ lé àwọn ọlọ́tí bọ́ ti ya ẹ̀ ń gbé ẹ̀dàkùn onígbó àti gbó ìsìnbáàtù ládẹ́gìrì yìí lárí gbogbo alátàkọ́kọ́ lẹ́nu o na lérí kí haramu ní báyìí ní kùhání nínú hadithi òun ní gbóhun àti ìgbàyíbà mo jẹ́ pé àwọn tọ́lẹ̀ mọ́ra dá sí àwọn ni àwọn onímọ̀ gidi àwọn náà bọ́ ẹ̀ẹ̀kan rí kùhání ni aláìkò sínú àyà kọ̀hán ẹ̀sìn eré àrùn ọkọ̀ mẹ́rin ti tó ẹ̀lẹ́ níbẹ̀ àmọ́ àwọn àfa ẹ̀sìn ní alẹ́ ń sọ pé láyé aláàmú fún kẹsí ìrùmìnà náà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlébì ní kọ̀línú ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rẹ́ kan àfàwọn díẹ̀ náà àwọn díẹ̀ náà làwọn àfa àwọn náà pé ní igbó haramu ni pẹ̀lú ẹ̀rí báyìí sìgá báyìí haramu ni pẹ̀lú ẹ̀rí báyìí wọ́n fẹ́ gbìyànjú àti ilé àwọn lọ́tí tẹ́lẹ̀ aláì àwọn yẹn jáde síta nígbà náà àti wọ́n ti bá wọn sọ̀rọ̀ àwọn náà sọ̀rọ̀ lóàbí wọ́n ti dókè wọ́n ti dókè pé ẹ fi ọmọ eléyìí lẹ́wọ́ àwọn ń gbóni kẹ́lẹ́ bá jà aláfẹ́ kọlẹ̀ mọ́ ọ̀nà kò sàmọ̀nà wa òun lókè àwùjọ wa yìí bàbá fẹ́ ṣetán náà ọba èyí ọ̀pọ̀lọpọ̀ èyí ó di ẹyàn ni bí o bá di dídò nínú ọlọ́run ọba ti ọba fẹ́ ṣe tẹ̀rí ká á di dídò ẹyàn ni ká ní tẹ̀rí àti. ìkànnà àwọn afáyẹsì afáwàrà gbáàdì ọ̀ṣunmọ̀lọ́ ó lẹ́ ń pako ṣe ń pariwo tẹ̀ríà tẹ̀ríà lérí kíni ẹ̀já mọ̀ ẹ̀já mọ̀ ta ni ìbúra ti fọwọ́ bẹ̀rẹ̀ àtàwọn àfáà tó ń pariwo òfin ọlọ́run bàbá láti abẹ́rẹ̀ sérí àwọn ọlọ́tí láti abẹ́rẹ̀ ni eré àwọn ọlọ́tí kọ́ eré àwọn jálà bí láti bẹ̀rẹ̀ ẹ̀tọ́ wọn pé lo òfin ìsìláàmù lẹ́yìn lérí wà láyé kó tó kàn àwọn ọlọ́tí yóò pẹ́ àwọn ń jálà bí àwọn ní kọ́kọ́ kan torí ìdáhùn olùpọ̀ ju kí àwọn ní ọtí kan lọ jẹ̀mọ́ ká máa jà fún ìtàǹbà sọ nípa ìṣe Ah, tẹ́lẹ̀ títa léwọ̀. ayọ̀wá náà Al-Qur'an Karim ọlọ́run sọ́nà Al-Qur'an yẹ́ ẹ̀yẹ́ lẹ́dí náà mọ́nu ẹ̀yìn mi nílà ń bá sọ̀rọ̀ la ta'kulu amwalakum bainakum bil-batil. ẹ máa jẹ owó ara yín láàrin ara yín wọn àti òkà mọ́ ẹ máa jẹ mọ́. illa an takuna tijara an taradi minkum. àyàfi tó bá jẹ́ pé òwò lẹ́yìn ṣe òwò òun náà jefe sì jẹ́ pé ẹnì kíní ẹnì kejì ó yọrù sí lára ayé ẹ mọ ìran ayé ń bi òwò náà. àwọn míì sábàrẹ́ naa, ọ̀nà wọn ẹ̀ áńtà àwọn tọ́lọ̀ ọba wí náà èmi náà fẹ́ ta tẹ́tẹ́ àtẹlẹ́yìn náà ọtí àti tẹ́tẹ́ di haram pọ̀ ẹwà méjì ọlọ́run bá pàápọ̀ ní Al-Qur'an Karim lọ́pọ̀lọpọ̀ ààyè lákọ̀ọ́kọ́ tọ́nà ọtí ní ọlọ́run sọfà ní ó ní alẹ́ kọ́múrí wọ́n mọ̀ lọ́wọ́ àmọ́ bẹ́ẹ̀ fún kúrì sọ́fọ́ pé síhì mọ́ isman kẹbíru sọ a wọn ọtí alẹ́bí ò dá ọtí lọ́pẹ́tọ̀ ó ní síhì mọ́ ìgbẹ́ ń bi ọtí àti tẹ́tẹ́ isman kẹbíru ńlá gidi fún àmọ́ gbà tó jẹ́ pé ìsìlámù ti jẹ́ ń bọ̀ láàrin àwọn èèyàn náà ní ìsìlámù ìtì rẹ̀ lọ àmọ́ ń fà ní bẹ́ẹ̀ náà àwọn ènìyàn kéré àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba àwọn kan fẹ́ sílé pápátá ni àwọn tí wọ́n lè sí ìgbé lọ́kàn wọn àwọn ti ń ṣe díẹ̀ díẹ̀ ìgbà tó padà wá yá ọlọ́run wa ní innamal khamru wal maisir wal ansab wal azlam rẹ́jùtò min amali shaitan ọlọ́wọ́n ni ẹgbọ́ o látò lílọ àti tẹ́tẹ́ títa ìmọ̀ ìfòsà ọlọ́wọ́n ni ẹbọ títí ẹgbẹ́ ní ẹgbẹ́ ní tí mo ń wá látọ̀dọ̀ ṣètọ́n ọlọ́wọ́n pa tẹ̀lé bú la'allakum tuflihun ẹ jìnà sọ́tí o ẹ sì tẹ́tẹ́ títa kẹlẹ́bà jèrè ọmọ tí o lè tó jèrè kò ní jèrè èló nígbà sálárì tó mo dí èmi máa ń wọ́n yàrá àwọn àtẹ́ mo tí o ní kéyìn tẹ ọ sọ mọ pé láti ọ ti ojúmọ́ ẹ wọn ti kẹta ní sìn kí a máa ti wọn bì everyday everyday everyday èló ló jẹ́ lóṣù káyọ̀ ọtí ọtí tí wọ́n wọ́n ju eléyìí táwọn yìí lọ omi ìlẹ̀mọ̀gbẹ̀ méjì omi ìjọjúmọ́ ayé nígbà mú kò ní jèrè yóò máa kó jẹ́ ní iṣẹ́ kò ní jèrè yóò máa jẹ iyẹpẹ láwùjọ èyí ọlọ́tí ò pé pa ó ti mú ti yọ́ ó wá sùn bọ̀kìrẹ́ rẹ̀ ó lù ú ọdún ìjọba tó lọ́bẹ̀ ẹgbẹ́ kan tó lọ́pọ̀lọ́ rẹ̀ ọlọ́run pa méjèèjì ó pa wọn pọ̀ nígbà wọn kọ́kọ́ bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe ní ìgbàlódé rẹ̀ ṣe ní àwọn ọ̀tẹ́ yẹn fi ẹ̀jìnlẹ̀ ní pápátá méjì ọdún papọ̀ gan. nítorí léyìí ìbára ta tẹ́tẹ́ ewu bẹ́ẹ̀ mọ̀ púpọ̀ tí mo sì yóò jìnnà sí. èsì máa ń ba ọmọlúwàbí yàn tí máa ń bàjẹ́ ni. وصلى الله على wa محمد wa آله wa وسلم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدى قصلا عبا عليكم إتيا الله أولي أتكان الله وبا نبوى محمد صلى الله عليه وسلم نقا tẹ́tẹ́ títa ó náà ni a ń bára sọ lérí níbi kútùbà alákọ̀ọ́kọ́ a ti sọ àwọn ááyà tí ń sọ di haram fún mùsùlùmí láti ṣe kí náà pè ń tẹ́tẹ́ gangan nítorí pè ń tẹ́tẹ́ ó ní kí gbogbo ọ̀nà tí ẹ bá tẹ́rù bá ti jọ báyìí tẹ́tẹ́ ni gbogbo ọ̀nà tí ẹ bá wọn rìn kọ́lá tẹ́ fi pé nítorí ọlọ́run náà tó bá ti jọba yìí tẹ̀tẹ̀ ni agbó nǹkan kalẹ̀ àwa ni ẹnìkan àbẹ́yẹ méjì àbẹ́yẹ mẹ́ta àwọn ni wọ́n gba ilé yìí àwọn bá ti kò kí ní ọgbà yìí kò kéjì wọ́n gbélé ju ètò kò kẹta ọgbà ètò ètò àmẹ́sìn kaba yìí níta ẹsẹ̀ òní ó lè jẹ́ nǹkan tọ́lọ́ ọba yọrùn sí kí ni ó ṣe.

mo bá alẹ́ ṣe kìnní kan ìdẹ́ta àti oúnjẹ wọn jẹ ayé wọn náà èyí lè paasi tó bá yẹ pé ẹ̀dá owó jọ ni o tẹ̀tẹ̀. àmọ́ àwọn sọmi fúnra yóò fojú jọba yìí náà òun ò ní tẹ́ dá owó jọ. àwọn kan lẹ́kàn kalẹ̀ pé ẹmúyàn wá níyà yìí ìwọ náà wá fún kọ́ọ́lẹ̀ ẹ̀ka lè tẹ́ kọ́ bá mọ̀ nǹkan báyìí ṣe bóyá wọn ní kẹ́ mọ́ ìwọ́n láti léwe wọn ní wọn fẹ́ ṣe kọ́mpẹ́tíṣẹ̀ nípa ìmọ̀ ìṣirò ẹ̀sìn mú wọn lọ ẹ̀yìn náà mú yàn lọ ilé wa dá ọmọ jọ wọn ò ní ẹwà fowóré ẹni tó wù pé ọkùnrin tiẹ̀ òkè òbí wọn fún tiẹ̀ òkè táwọn eléwìí ẹ̀sìn àmọ́ ní àmọ́ ẹgbẹ́ bá tí wọ́n ń bọ̀ ẹ̀ rẹ́gísítà fọmọkọ̀ kan yẹ bá ah, ah ó ti tẹ́tẹ́ àwọn owó yìí ni wọ́n kó jọ òun ni wọ́n ra ẹ̀bùn ó kò fẹ́ni tó ti kéde yìí kò kéde àgùkù ìfẹ́ta nínú náà pé ẹ̀ẹ́dẹ́ka jìnnà sí i. ṣẹ́wáyé nàìjíríà bẹ̀ tí náà ẹ̀ kàn ríra yé ni náírà bẹ̀ tí náà ẹ̀ ríra yé náà ni gbogbo bẹ́ẹ̀tì bẹ́ẹ̀tì ẹ̀ ríra yín ẹ̀ ń kó jọ ó fún gbà mí wọ́n lọ dáwó ọ̀fọwọ́ ta bọ́ọ̀ fẹ́ ìwọ mẹ́ẹ̀dẹ́ èyí ló lágbára jù ẹ̀ẹ́dẹ́ ti wà tó ta ẹni tó one million wọ́n wá sí wà tó wà tó títí náírà ọ̀nà one million fún àkójọ fún àmú díẹ̀ bẹ́yìn mẹ́ owó tẹ́ka fún ojú olè jẹ́ fifty million ni o tó bá jẹ́ fifty million wọn alẹ́ tó ti kò pàṣì wọn kàn nílò ọwọ́ ahó ọwọ́ ni àwọn wọ́n dá o wọ́n kì o wà láwọn wọ́n fi ni wọ́n ti mọ̀ ní ti dára àwọn àwọn ọ̀nà tí a ń wá láwùjọ yóò ti pọ̀ jù kọ́dà níbi ansẹ̀ ti gbé lọ́wọ́ ó mẹ́sẹ̀jì báyìí ni ó báyìí àjà ọdẹ bẹ̀rẹ̀ àmọ́ ọ́ọ̀tí ni ọ̀wìn ni four million àbí wọ́n lè ní ọ̀wìn ni iye ìjọba ìtọ́jú kọ́ọ̀lù àmọ́ ọba tí àjà o ọkùnrin àmì ọ̀ní jẹ tẹ́lẹ̀ lóṣù náà ó ti wá àwọn ẹni tí ń ta tẹ́tẹ́ lé nísìnyí wọn lọ́ta mọ́ àbájẹ̀bú wọ́n ti ń ta òun náà lórí nẹ́ẹ̀sì wá jẹ búba àwọn yóò dé ta tàbí tẹ́mọ́lìsì wọ́n dún mẹ́lìsì àbájẹ owó tìmọ̀ ta ọlọ́hì ṣètọ́nù mi. kété ọlọ́ni ọlọ́run ọba ṣètọ́nù gbé kalẹ̀ láti máa darí láti máa darí ẹ̀mí kúrò lójú ọ̀nà tọ́lọ́run ọba àti tẹ̀lé tọ́lọ́run ọba àti tẹ̀lé tàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n àwọn tó wá ti jọ báyìí òun náà ń pè tẹ́tẹ́ ẹ ká jìnà sí o èyí lè wọ́n náà lọ́wọ́ bá látara rẹ̀ o èyí sì ní jèrè bẹ́ẹ̀ bá rẹ́ni tí ó ní ṣọ́ọ̀bù táwọn tẹ́tẹ́ rẹ́ǹtì rẹ̀ má ti lo ìtẹ́ lò ìtẹ́ ní kẹ́mọ̀ lọ bí ò bá fún wọn àmì òfin wọn wọ́n sì yọ̀ tẹ́kọ̀ mẹ́rin النبي صلى الله عليه وسلم ما رأى منكم منكرا فليغيره بيده da táwọn èèyàn ń ṣe kó kọ́ yí padà wọ́n lágbára wọ́n pé èyí ti fọ́ bòye ti fọ́ mọ́ bí o bá lágbára wọ́n kò fẹnu sọ bá a ti ń sọ yìí bí o bá lágbára ẹnu náà kò kọ̀kan kọ́ lára àwọn nǹkan tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ káàrí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ọ̀mẹ́ra àbí wọ́n á ń rí síbẹ̀ lónìí kọ́dà ó lè jẹ́ fún àwọn míì di kírímínà láti gbélé yìí ẹ bá kẹ́jẹ́ ká kí fáwọn ọmọ wa o akita ọmọ wa ibẹ ọmọ ọkọ ti ẹkú tó ń jẹ lónìí ká tẹtẹ ó ti jọ kejì ó ta yóò ta báyìí yóò jẹ báyìí dé ó kàn jẹ five hundred naira ni ó kàn fi jẹ ẹkú jẹ ni tí o bá rí owó bí ó ti ṣe tí padà máa gbé òyà rẹ ó lè gbé five hundred naira rẹ kó fi ta ẹtẹ lónìí ẹlẹ́gbẹ̀ẹ́ tí five hundred naira rẹ ti ta ẹtẹ lónìí tí padà máa dáyàn lọ́nà tó padà máa fọ́tọ́ láti gbogbo ìta tẹtẹ tó bá ti wọ̀ ọ́ látẹ́ olóde má pé kíláàsì náà yọ kejì ẹni kí ló ń tẹ̀lé onígbàtọ̀ ṣubú ní ìgbàtọ̀ mú tí lọ yó lọ sọ mọ́lẹ̀ kò yẹ kó lọ ìwò kíláàsì náà ṣe é tó lọ nù bí ń tẹ́tẹ́ náà ṣe rí nù tí ìgbà ta lé mọ́lẹ̀ lórí tán bẹ́ẹ̀ bá kí sáwọn ọmọ yín wọ́n ta lé mọ́lẹ̀ lórí ẹ̀ nímọ̀ tó a fi lè mọ́ yóò ta tẹ̀lé àjàbá rẹ̀ ni torí tí ìsìnkú ọ̀rọ̀ tẹ̀tẹ̀ wa omi wa àtàwọn bọ́ọ̀lù ni wọ́n máa wo bọ́ọ̀lù báyìí eléyìí èmi ò mọ kéèyàn yàtọ̀ dé báyìí eléyìí ló kọ́ jẹ kéèyàn lẹ́nìkẹ́jọ́ láìsẹ̀kẹ́ ti pílánì pé gbẹ̀gẹ̀rọ rẹ o èmi ò mọ kéèyàn sẹ̀ fọ́nú báyìí Ronaldo ló kọ́ jẹ wọn o èlé ló five million Ronaldo ló kọ́ jẹ tó bá jẹ mọ́ pọ̀ àwọn eléyìí náà wí ni bí ọlọ́pàá gẹ̀mù ni àwọn eléyìí náà wí ni nínú ọ̀rá tí ó tó rẹ̀ tẹ́tẹ́lẹ̀ ìtàwọn ẹ̀dáka jìnà sí eléyìí ní máa ń kópa àwọn báyàn ni ní máa ń kópa àwọn bá àwùjọ ni abiola ọba ọba aleke ọlá mọ́sá fẹ̀lẹ̀ kọ̀kan ọmọ ọlọ́run mọ́sá fọ àwùjọ a máa ń pèsè àwọn ìdọ̀tí báyìí ọlọ́run wa sallallahu ala nabiyyina muhammadin wa ala alihi wa sahbihi wa sallim subhanaka allahumma wa bihamdik أشهد أن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته